الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان ومن أحكام المرأة المسلمة معرفة مكانة المرأة في الإسلام أدوكني أدولان وباو ọlọ́wọ́n bá tí ó tún sọ wá di àsìkò yìí ọlọ́wọ́n bá náà lọ́ba tí a dúpẹ́ fún àwọn fi títóbi ọlọ́wọ́n bá wa àwọn fi ń bẹ ọlọ́wọ́n ìdòkó wa lẹ́ni ọlọ́mọṣẹ́ ìgbà lẹ́sìn ní kọ̀ọ̀kan wa níta fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí nínú àwọn nǹkan tó yẹ ká mọ̀ nínú Islam òun náà ni makanatul mar'ati fil Islam obìnrin ipò wo ni wọ́n wà nínú Islam nítorí pé kí Islam ó tó dé kánàtì marhatu mohana obìnrin ọ̀jẹ́ nǹkan kan yàtọ̀ sí irinṣẹ́ tá a máa ń lò tá a bá sì ti lò tán kájú nù obìnrin ọ̀ yàtọ̀ sí kọ́ọ̀pù tán fi mú mi tí wọ́n fi ń sànkó obìnrin ó yàtọ̀ sí igbá tí wọ́n fi ń bomi àbí ọ̀bẹ tí wọ́n fi ń bẹ̀sùn amma lamma ja'at al-islam onígbàtí islam wá dé akramaha ó ṣàpọ́nlé fóbìnrin wa adhamaha ó gbé obìnrin tóbi kanat mamluka obìnrin wọ́n máa fi ń sọlá ni wọ́n á máa mú lẹ́rú wọ́n á máa jogún rẹ̀ wípé àtẹ̀yìnbá ń jogún bàtà àtàsọ àmúgbàtí Islam dé Islam rọ́fà àmàkánàhà Islam jẹ́ òye wa pé obìnrin ẹ̀dá ọlọ́run tọ́lọ́run pàtàkì ni lànàbí fi ní sallallahu alaihi wasallam ẹnìkan ò ní máa pọ́n obìnrin lé àfẹnitọ́lọ́run bá ń pọ́n lé ẹnìkan ò ní máa yẹ̀yẹ́ obìnrin àfẹnitọ́lọ́n bá ti yẹ̀yẹ́ tẹ́yìn bá ti ń yẹ̀yẹ́ obìnrin àmì ni pé ọlọ́run yẹ̀yẹ́ èèyàn èèyàn lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run tẹ́yìn bá ń pọn obìnrin lé tí ń ṣe ọ̀wọ̀ fún tí ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ òun náà làmì pé èèyàn lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run kò wá sí ẹ̀sìn kan nínú gbogbo ẹ̀sìn táwọn èèyàn láwọn wọn bẹ tó ṣe àpọ́nlé tó ẹ̀sìn Islam fóbìnrin ẹ̀yìn tabara Allahu khalqa wọ́n ní sẹ́yìn rí obìnrin ọlọ́run ọba ló dá nígbà tí ó sì fẹ́ dá ó ní purpose tó fi dá bó ṣe dá wa bẹ́ẹ̀ náà ló dá wọn náà ẹ rí i pé àwa méjèèjì náà là jọ ń produce ọmọ sáyé àwa méjèèjì náà là jọ ń bímọ obìnrin ò lè dá ọkùnrin náà ò lè dá nígbà tó jẹ́ pé ilé ayé yìí ọjà ọlọ́run ni ọlọ́run fẹ́ ká máa pọ̀ sí i ọwọ́ adọ́kùnrin àtobìnrin ọkùnrin wa ń pé òun nìkan lòun lápọ́nlé lérí ilẹ̀ obìnrin ò lápọ́nlé àwa ni ìwọ náà fúnra rẹ yìí omi bàbá rẹ àtìyá rẹ ló dìwọ tọba ní obìnrin ò lápọ́nlé ajẹ́ pé kò sápọ́nlé lára rẹ nítorí pé bàbá rẹ ò lè dá bí ọ bàbá rẹ àtìyá rẹ ló ṣe kínní àwọn náà bí ọ ọlọ́wọ́n bá sọ́nu Qur'an Karim Suratul Hujurat ayat thirteen ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim ya ayyuhan nas ẹ̀yin ọmọ èèyàn inna khalaqnakum min dhakarin wa untha ọlọ́run ọba ni mo dá yín lọ́kùnrin àti lóbìnrin kò sí ìyàtọ̀ láàrin obìnrin àtọkùnrin ẹ̀dá náà làwọn méjèèjì jọ ń ṣe kí ni ìlàjọ jẹ́ ọlọ́run mo dá yín lọ́kùnrin mo sì dá yín lóbìnrin kàláfà habil ibada bada ma lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n ọba pàtàkì obìnrin tán tọ́bọ̀wọ̀ rẹ̀ ọlọ́wọ́n ọba ọwá gbé ẹ̀sìn kọ́ lọ́rùn ipe máa sìn mí ìwo obìnrin báwọn ọkùnrin náà ó ṣe máa sìn mí kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ìbádà ọlọ́wọ́n bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́n bá ní ìdá àwọn èèyàn àtàlẹ̀jànú lásán àfi ká máa sìn mí èèyàn obìnrin àtọkùnrin ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n káwá ní àwọn èèyàn olówà lérí ilẹ̀ ọ ká ní à ọkùnrin nìkan ni àwọn tó kù ń kọ́ láwọn obìnrin káwá pa àwọn èso èèyàn àti takọ ayé àtọ́lọ́nsọ yìí ọlọ́ni mo dé èèyàn yìí ti ń dé èèyàn lọ́kùnrin àtobìnrin obìnrin èso èèyàn kékeré ọ̀dọ̀ ọlọ́run torí ẹ̀ náà lójú ọ̀dà bọ́lọ̀ bá ti dá nǹkan kan nǹkan yẹn tóbi lọ́dọ̀ ọlọ́run àlá ọlọ́mọsá fi asúnà àwọn tí wọ́n ń pọn obìnrin lé ìtàbàrà Allahu mọ́mìnà ọlọ́run ọba ọ pàtàkì ìmánì obìnrin bó ṣe pàtàkì ìmánì ọkùnrin kò sí àtọ̀ láàrin ọkùnrin àti obìnrin lábala ìmánì obìnrin tó bá gba wájú níbi náfìlà níbi tàhájùdì níbi àwẹ̀ níbi ìwà dáadáa yóò kọjá ọkùnrin kọ́dà ó lè kọjá ọkọ ẹ̀ àyẹ̀mọ́ yóò obìnrin mi tọ́jẹ́ pé àlìjánà tó fẹ́ wọ àlìjánà rẹ̀ ga ju lọ ìsàlẹ̀ lọ́kọ́ wà nítorí ìmánì ẹ̀ ọlọ́run ọba ní wàlmọ́mínúna wàlmọ́mínát ọlọ́run ní ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin wàlmọ́mínínà wàlmọ́mínà bàdùnhùn àwòlíyá ọbaàd ọlọ́run ní sọ ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àtàwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin ọlọ́run ọba bí wọ́n ṣe rí yẹn àwọn ni wọ́n máa jẹ́ ọ̀rẹ́ ara wọn nínú iman. Quran nine aya seventy one ọlọ́run bá tó ń tẹ̀síwájú onímọ̀ni amila sọ́ọ́líhà ọlọ́run lẹ́ni tí máa ń ṣiṣẹ́ rí mindakari nínú àwọn ọkùnrin àwòǹta àbí nínú àwọn obìnrin ẹ̀rìn wàhùwà mọ́mìn àwọn ni wọ́n ní iman obìnrin àtọkùnrin ni wọ́n jọ wà nínú. No ìkẹ́ ọlọ́run tọ́lọ́mọba ní kí imáni ọmọ bẹ́ẹ̀ lára wọn ọlọ́mọgba imáni tàwọn ọkùnrin ọlọ́mọgba tàwọn obìnrin náà àmọ́ yà àpèjúwe nínú alukur'an tọ́lọ́n fi ń fún alápèjúwe imáni àwọn obìnrin wa Maryama bunata Imran allati ahsanat farjaha fanafakhna fihi min ruhina wa saddaqat bi kalimati rabbiha wa kutubihi wa kanat minal qanitin ọlọ́mọba ní Maryam minal qanitin nínú àwọn agbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu tí wọ́n jẹ́ wàlẹ́ ọlọ́run ní Mariam ọkùnrin àtobìnrin kò sí àjọ kó pépà déwájú ọlọ́run ọba ni ẹnìkan ọ̀gbọ́dọ̀ bá ń sọ pé torí gbóhùn jọkùnrin irọ́ iṣẹ́ tẹ́ bá ṣe ní ó dìtà mi bí tẹ́ bá ń lọ. àkàràmà Allahu ta'ala lamma kanat binta wọ́n ní ọlọ́run ọba ọpọ́n obìnrin lé débi pé nígbà tí ó fẹ́ dá àwọn ọmọ tí ó máa wáyé yóò máa wá dá wọn lọ́kùnrin yóò máa dá wọn lóbìnrin níjọ́ ọkùnrin bá wáyé àánú ọlọ́run ọba ló dé yẹn níjọ́ obìnrin náà bá wáyé àánú ọlọ́run ọba ló dé yẹn ẹ̀bùn ni àwọn méjèèjì anabiwa muhammad sallam anabi ni yóò yé wáyé pé tọ́mọbìnrin tí ma ti ń dàgbà mọ́ wa lọ́wọ́ títí ń di sísín títí ń di ọmọge man kana lahu thalathu banatin ẹni bá ní ọmọ mẹ́ta tọ́jọ́ ọmọ obìnrin aw thalathu akhawatin àbó àwọn sisters ọmọ ìyá ẹ̀ wọ́n wá jóbìnrin mẹ́ta làwọn náà awo bintani abọ́lọ́mọ obìnrin méjì tó bí awo okhtani abóni sísítà méjì péré tí ń tọ́jú fa ahsana suhubatahunna fa ahsana suhubatahun ọwọ́ ń ṣe dáadáa sí wọn ń bí abùkátà wọn ọ̀rọ̀ rẹ̀ ò sú wọn àmì ọ̀rọ̀ wọn kò sú wọ́n sọ́bàrà alẹ́ hinna anábìnrin ọwọ́ ṣe sùúrù lérí wọn nínú àwọn ọmọdé wọn fún yẹn ní wàhálà ju ọmọbìnrin ni wọn èdè tẹ gbọrọ ànábì lọ́wọ́ ṣe sùúrù lérí wọn nínú àwọn ọmọdé wọn kó yẹn sí náwó ju ọmọbìnrin ni nítorí gbogbo ọjọ́ mara ọkùnrin lè má wọrí jẹ ànábì muhammad sallam ànábì ni wattaqallaha fihin ọwọ́ abẹ́rù ọlọ́run ọba láàrin àwọn ọmọbìnrin ta kó sí lọ́dọ̀ yìí dákàlẹ́ àlìjẹ́nà yóò sì torí ẹ̀dọ́ màlìjẹ́nà. níta ń gbọ́ yé nínú hadisi yìí ni pé ẹni bá ní òun máa mójútó bìnrin àlìjánà ní oṣù kínní ni wọ́n padà wọ̀ najahunna Allahu minal qatli wal wa'd ọlọ́wọ́n bá wa Allah subhanahu wa ta'ala ó ṣe àpọ́nlé fóbìnrin débi pé ó yọkun ikú kúrò lọ́rùn wọn lọ́dọ̀ àwọn lárúbáwá ń jọ tí wọ́n bá bí ọmọ obìnrin ìbànújẹ́ ńlá ni wọ́n wá lọ lè rí àwọn ọmọ yìí mọ́lẹ̀ tí wọ́n bá ti ń dàgbà nítorí pé wọ́n gbà pé yóò sọ àwọn di alágbàná yóò sì sọ àwọn di olòṣì àwọn náwó náwó náwó lélẹ́rí tọ́ba tó wá dijọ́ ìyàwó rẹ̀ àṣà alárúbá ni pé yóò di irù ẹrù tí ó di yìí gbogbo aráàlú ni wọ́n mọ̀ níbo làwọn tó wá fẹ́ rí owó tó ń fẹ́ fi ra ìwọ́ tó tún dé yìí ìbànújẹ́ ńlá ọlọ́run wá sọ àlùkùránì kalẹ̀ ọlọ́run bá ní wàyídà bushira ahaduhum bílí untha ẹnì kọ̀ọ̀kan wọn tá a bá fún wọn ní ròdùnú pé wọ́n bímọ tá a wá ní obìnrin wọn bí dhalla wajhuhu muswaddan wa huwa kadhim ojú rẹ̀ dúdú wa yọmọ wa bínú yatawara min alqawmi min su'i ma bushira bi yọmọ wa sáká kí n lu kò ní fẹ́ káwọn èèyàn máa tóun bí torí lọ́dọ̀ rẹ̀ ó gbà pé àṣírí òun tú ayumsikuhu ala hun kóun ọgbọ́n ọmọ wàhálà tó dé báwọn yìí tí wọ́n pè ní ròdùnú yìí ṣé kóun ọmọ náà kóun ọmọ tọ́jú ẹ̀ pẹ̀lú kóun jẹ́ nìyẹpẹrẹ ńlu ni amúyẹ̀dí sùhù fi turab àbí kó wọn lọ lè rí ìmọ̀nù yẹpẹ̀ aláṣà àmà yahkumun yóò ṣe kan nínú méjèèjì èwo ni wọ́n wá ń ṣe wọ́n lọ lè rí ìmọ̀nù yẹpẹ̀ ọlọ́wọ́n bá ní ìdájọ́ wọn yìí burú jáì wọn ò mọ pílánì tèmi ọlọ́wọ́n bá ní fóbìnrin yẹn wàyí dẹ̀lẹ̀ mọ̀ owó dátú su ilat ọlọ́wọ́n bá ní àwọn ọmọ tí wọ́n ti rì mọ́lẹ̀ àwọn ọmọ ìyá ọmọ bí wọ́n lé níjọ́ alikiyama bí ayé dánbin kutilat ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ tẹ́ fi pa wọn ló jẹ́ pé gbogbo àtọ́lọ́wọ́n bá fún yàn ní ọmọ obìnrin allahu akbar kéèyàn gbà pé ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run èèyàn sì ní choice lọ́dọ̀ ẹni tó fẹ́ bùn yẹn kan ó ti sọ nínú alukur'an karim nínú àyà rẹ̀ ó ní lillahi mulku samawati wal ard ọlọ́run ní sámà tilẹ̀ mímọ́ ní yakhluqu ma yasha nítorí bá wù mí ni máa dá o yahabu liman yasha winatha yín fa àwọn míì lóbìnrin wa yahabu liman yasha dhukur yín fa àwọn lọ́kùnrin nìkan aw yuzawijuhum dhukurana wa inatha ń sì fún àwọn ẹlòmíì ń bùn wọn ní ọkùnrin àtobìnrin wàyájì àlùmáyìn yàṣà ò àkímà ń wá ṣe àwọn míì nínú àwọn ẹ̀dá ọlọ́run báwọn ṣe wáyé ni ó ṣe lọ ọkùnrin ni obìnrin ni o kò ní bí tí ó fi jáde láyé ń sọ di akim innahu alimun èmi ọlọ́run bá nímọ̀ tí mo ṣe ṣe bẹ́ẹ̀ ẹni mo fún lọ́kùnrin mo nímọ̀ tí mo fi ṣe bẹ́ẹ̀ ẹni mo fún lóbìnrin nìkan mo nímọ̀ tí mo fi ṣe bẹ́ẹ̀ hakim ẹni tí mo ń gbé ọ̀rọ̀ síbi tó yẹ èmi ọlọ́run ọba mọ ìtọ́pamọ́ tẹ̀yìn ọ̀ma ẹni tí ń sì fún ní nǹkan náà hakim alim ó nídìí tí ń ṣe fún ọlọ́run ló nídìí tí wọ́n ṣe fún eléyìí di oyè wa pé bẹ́ẹ̀ bá ń pín obìnrin lòun bí tinú rẹ̀ ń bàjẹ́ ẹbẹ́ nìkan ni òbí nǹkan aya yìí ó wà nínú sura Quran forty two aya fifteen anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni sawu bayna awladikum fil atiyya ẹ máa ṣe déédéé tẹ́ bá fẹ́ bùn àwọn ọmọ yín lẹ́bùn nǹkan kan náà ní ká ẹ máa fún wọn tọ́lá àwọn ọmọ yẹn gbọ́n o wàláwó kúntù mufaddilan ahada tó bá jẹ́ pé mo fẹ́ gbé ọlá fọ́kàn nínú àwọn ọmọ ni lafaddaltu nisa àwọn ọmọbìnrin ní ìbánikẹ́ máa kẹ́jù àwọn ọmọbìnrin ní ìbánikẹ́ máa kẹ́jù àmọ́ o ẹ ẹ ń ṣe bẹ́ẹ̀ ọmọ kékeré onílàgá ó sì gbọ́n anabi ní a ah, obìnrin taba wà dísì yìí kí là ń gbọ́ yín bẹ̀ ìtumọ̀ ẹni pé anabi wa muhammad sallam ó nífẹ̀ẹ́ sí àwọn ọmọ obìnrin akaramaha Allahu bil islam wa ja'alaha umman wa zawja ọmọ obìnrin yìí àmọ̀kẹ́ ní kékeré obìnrin àdìsí anabi ta kàṣíwájú tá anabi lẹ́ni tí máa ń kẹ́ ọmọ obìnrin méjì àbí mẹ́ta nígbà tó wà kékeré ọlọ́run sọ̀dọ̀ màlìjánà torí ẹ̀ bọ́lá bá ti fún ọlọ́mọ obìnrin ìdùnnú nìí ọgbàrá wọn wàlì jánà ni àmọ́lẹ̀ yorùbá yẹ́mọ̀ banújẹ́ ni alóbìnrin náà gbogbo wọn àmẹ́yọ ọkùnrin míì tí ó sọ yàn délé rí ibú téèyàn mọ̀ àmẹ́yọ ọkùnrin míì tọ́lọ́wọ́ fún yàn tí ó mú yàn lé police station téèyàn máa pòrí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ní àwọn ah, titun dé o titun fọ́yàn lérí bí o ọlọ́mọdé àṣẹ àgbákò ẹ̀yọ́ maya mi Islam wọ́n ní ẹ̀rí obìnrin ọlọ́run sàpọ́nlé ó fi wọ́n ti àwọn nẹ́bí ọlọ́wọ́n ọba ò lè ríṣẹ́ jẹ́ àfi pẹ̀lú àwọn obìnrin wọn tí wọ́n jọ ń ṣe é ọlọ́wọ́n ọba sọ́nu Kùránì Karim ó ní walaqad arsalna rusulan min qablika àwọn òjíṣẹ́ tá ti ránṣẹ́ síwájú rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam waja'alna lahum azwaja a fi àwọn obìnrin tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ a fún wọn ní àwọn ìyàwó wọ́n máa gbádùn lára wọn wọ́n fi kájú kù lára àzínà lẹ́yìn náà wọ́n máa bímọ fún wọn lẹ́yìn náà wọ́n máa ràn wọ́n lọ́wọ́ lérí jẹ múmu tí wọ́n fi di ṣe ọlọ́wọ́n bá jẹ́ ajẹ́kọ́bìnrin yẹn ṣèyàn fúnfún yẹ àtàfi tablig da'wa lábala pé afẹ́ jíṣẹ́ ọlọ́wọ́n Allah torí ọlọ́wọ́n ṣe fún àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní àwọn obìnrin dáadáa ó àwọn ìyàwó tiwa náà ọlọ́mọdé àti sẹ́wọ́n lẹ́yìn dáadáa ilé ìwà sọ́ọ̀tù tó dáa téèyàn téèyàn fẹ́ máa wo àwọn ọmọ rẹ̀ tí nírọ́ máa dùn wọ́n ní ìyàwó ni kéèyàn ó bẹ lọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba ó fún yàn níyàwó dáadáa kọ́lọ́wọ́n fún yàn ní obìnrin bọ́ọ̀ bá lóbìnrin kò lè rọrùn. àwọn èèyàn rẹ̀ nínú ẹbí àwọn èèyàn rẹ̀ lẹ́yìn ìgbà tó bá kò láyé ọbẹ̀ lọ́n lérí kọ́lọ́wọ́n fún yàwó ni ìwọ́tọ́ ọlọ́fẹ́ yàwó dání òjogún rẹ̀ ìwọ́tọ́ ní oníyàwó pé o ti kàwé débi pé o ṣe ẹ̀ yàwó mọ́ àbáwọn obìnrin ìkà ni ẹlòmíì nínú lórí rẹ̀ á ní sóbìnrin kan bẹ tó dáa sáà ẹgbẹ́ kò sóbìnrin dáadáa gbogbo wọn pátápátá èèyàn burúkú ni wọn látara bóyá fìtínà kan tí ẹ o ti kojú rí àbí wàhálà kan tọ́lọ́run ti ní kó ṣe kó ń gẹ̀ ọlọ́run ọba ní àwọn ẹni rí wọ́n máa sọ pé walladhina yaquluna rabbana ọlọ́run ọba wà o hablana min azwajina bùn wa látọ̀dọ̀ àwọn ìyàwó wa bọ́ọ̀bá wa níyàwó bó làdúrà yóò ti ṣiṣẹ́ wàzúríyàtìna kúrọ̀tà ààyùn àwọn ọmọ ọmọ wa ṣé wọ́n ní ọmọ tá a máa rí tínú wọn máa dùn nígbà wà láyé tínú tó máa dùn tá a bá ń lọ́run waj'alina lil muttaqina imama wá fi àwọn ọmọ yìí ṣé wọ́n ní olùsíwájú ní rí iṣẹ́ rere táwọn èèyàn máa kọ́ṣe Suratul Furqan aya seventy four àwọn afáàní ìbádùn sọ́ọ̀lìyìn àwọn òwò ní máa ń bí wọn àwọn obìnrin obìnrin pàtàkì jama wọn èyí sẹ́yìn kékeré láwùjọ àwọn òyìnbó àtàwọn àṣàkáṣà àwọn ni wọ́n so obìnrin dídagúdà níwọ̀n tí wọ́n rí nǹkan dáadáa bímọ yóò wo fíìmù fá gbogbo mẹ́mórì ẹ̀ ti corrupt yóò ṣẹlẹ̀ ń fa títí kò ní gbọ́dọ̀ sọ́kọ lẹ́nu yóò wá bíbí kú bí kalẹ̀ àmóbìnrin tó bá fi rẹ̀ síbi tọ́lọ̀ ń fi sí ni ìbá jẹ́ okùnfà fáwọn ẹni retí ó máa jáde lára rẹ̀ akhbara rasul sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ̀rọ̀ ọjọ́ kan anabi ni halakali mutadatiun anabi ni àwọn aláṣejù nínú ẹ̀sìn wa wọ́n ti parun o halakali mutadatiun ẹ̀mẹ́ta la anabi ripiti ẹ̀ àwọn abawa àbáwá níta ní anabi ni máa ń rọgí bá ń sún nàti falẹ́sà mi ní ọ̀dọ́ tó lọ́wọ́n níyàwó ni o tó lọ́wọ́n fẹ́ wàhálà ọmọ gbé wàhálà tá máa ń gbé wà nǹkan ìbádà ni ìdààmú tá máa ń gbé wàhálà kọ̀ọ̀kan yẹ ìbádà ni owó owó owó owó owó owó lẹ́ẹ̀mẹ́wàá àbí ta ni wọ́n ti gbowó lọ́wọ́ láàárọ̀ yìí bẹ́ẹ̀ yàn ti sálà rẹ̀ yọ̀sán tó bá dé lẹ́rọ̀lẹ́ gbogbo ẹ̀ pátápátá ìbáàdà ni jama ìbáàdà ni ànábìyẹn náà wà lóhùn sí ìbáàdà falẹ́sà mi nì kò sínú ju ọ̀mí náà ni akaramahunna allahu inda zawaji biha nínú àpọ́nlé tọ́lá nsọ́fọ́ obìnrin obìnrin èso yẹn kékeré hunna galiyat wọ́n precious wọ́n ga níwájú ọlọ́run wọ́n níye lérí lasna rakhisat they are not cheap. kéèyàn mọ́ wọn wò pé obìnrin kí lóbìnrin jẹ́ tá a fi mọ̀ pé wọ́n jẹ́ nǹkan ọlọ́run bá ní kẹ́tọ́ di pé ẹ̀ máa gùn wọ́n lérí. wa atu nisa saduqatihinna nihla ẹ fún wọn lówó ẹ fún wọn lówó sàdáàkì fa in tibna lakum an shay'in minhu nafsa tí wọ́n bá wá wò nínú owó yẹn lẹ́yìn gbàtẹ́ fún wọn tán tí wọ́n bá ní ọkọ mi gbà ń bẹ̀ àbí bàbá mi gbà ń bẹ̀ fakulu wa ní amariya ẹ wá jẹ níjẹ ti gbádùn àmọ́ tí wọ́n bá fún yín àwọn ni wọ́n ní owó ara wọn ni obìnrin wúlò ó sì níye lérí débi pé tá a bá láṣepọ̀ pẹ̀lú ẹ̀ á kọ́kọ́ sanwó sàdáàkì rẹ̀ òun ló ní tí ó fi jẹun fún rẹ̀ tí ó fi ra tó wò obìnrin mi gba mọ́tò mọ́tò two point five àpọ́nlé ni ọlọ́run fi pọ́nlé ni obìnrin mi gba hajj ẹlẹ́bí ni Quran gbogbo ọ̀sà gbọdọ fún ní kankan kọ́dà báwọn àbá bá ń sọ fún wa pé nígbà míì lè má ti tẹ obìnrin lọwọ tá a sì máa láṣepọ̀ naam ọ ṣẹlẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ó correct àmọ́ ó jẹ gbèsè ni bọ́ ọ bá kú lé ní yọ kan tó pin tá a fi máa pe obìnrin ẹ̀ṣẹ̀ yẹn kékeré àyà yìí wà ní wajiba obìnrin onídìí ìpìlẹ̀ ni pé kóbìnrin ọjọ́ kó nulẹ̀ kó máa tẹ́wọ́ kó sì máa fún ìpìlẹ̀ ni ẹ̀jẹ̀ máa tí nǹkan bá dagun lápẹ̀tọ̀ wọn náà gba ṣọ́ọ̀bù sí bí kó máa yí máa wọn náà máa lọ lè ṣiṣẹ́ kan bì kan àbí pé àárí àwọn obìnrin tí wọ́n gbẹ̀bí ọ̀yá wọn náà máa wá lọ sí hospital àbá àrí àwọn obìnrin tí wọ́n teach ní school ọ̀yá ọ̀dà máa lè kọ́ máa ní tí wọ́n náà kọ́ wọn náà sá kàwé okéwú sẹ́ni gbogbo tí ń ṣe yìí ó yẹ máa ṣe kó máa fi ṣe ìbádà ni sẹ́ni tí ó jẹ́ tí ó mú gan ọrùn ọkọ lọ́wà gbogbo àwọn tábà máa ń ṣe èmi ọ̀rọ̀ àṣẹ mọ́kíwò ṣe bẹ̀ mọ́kíwà dán àṣẹ ti bọ́ obìnrin ọlọ́run fẹ́ràn àwọn débi pé ọlọ́run ọ̀bẹ̀ wọn ń ṣe kankan ṣe tí ó bá sí lọ́wọ́ ọkọ làlúrí ó ṣe wàá fà tí ìyàwó náà máa wá ṣiṣẹ́ gbogbo tí ń bá ń fẹ́ nínú àpọ́nlé tọ́lọ́run ṣe fún wọn ni pé kí wọ́n ọkọ ọkọ fún un típa rẹ̀ bá ti gbé ọlọ́run bá ní wàhálà lè mọ olúdi làwọ̀ ẹni abímọ fún risiko hon na hon àwọn obìnrin ní jẹ́bẹ̀ ní tí wọ́n máa ná ọrùn wa bímọ fún ọrùn ẹni tá a bímọ fún lọ́wọ́ ìwọ ọkùnrin wà kìsíwájú hon ní wọ́n máa wọ̀ sára àti aṣọ àwọ̀tẹ́lẹ̀ àti jalbab bil aruf pípa rẹ bá ṣe ma ọ̀rọ̀ ẹ̀yàn ní kọ́ ọmọ fún ajẹ́ pé kóbìnrin ọmọ ṣiṣẹ́ lásán kan owó tí ọ̀nà gbọ́dọ̀ ti ṣe kínní ó gbọ́dọ̀ ti wà ńlẹ̀ kí n ti pé ọ̀ wá ka iṣẹ́ rẹ̀ ti ń ṣe yẹ ọ̀ wá ka sí opportunity lọ́mọ wa pé ebi wọn náà ń ṣiṣẹ́ ọlọ́run ní kọ́ ọmọ wọn pé ṣiṣẹ́ sóhun wọ́n ní kọ́ ọmọ náwó fún wọn àbí wọn ní kọ́ ọmọ náwó fún àbí ni o máa náwó Quran two ayah two thirty three ayah two thirty three tawfiru sakani lahun ìwọ ọkùnrin lọ́gbàlé ọ̀rọ̀ kọjá pé dákun so send fifty thousand nínú owó oṣù ẹ ẹ flat tá a gbà yẹn wọ́n ní one fifty ni mo dẹ̀ ti ní hundred báyìí ọ̀ máa tó ń ṣe ọ̀ máa tó ń ṣe bí condition bá mú ọ yá ọ san padà torí owó lè ní ọrùn rẹ lọ́wọ́ ọlọ́ni àsìkínú hàn ọlọ́ni ẹ fi wọ́n sínú ilé mìíràn hayatu sakantum mìíràn ojìdíkùn ẹ fi wọ́n sínú ilé inú ilé tọ́jú pé ẹ prepare fún suratu talaq aya 6 àfa ìwọlọ́sàn over landlord nítorí pé ọlọ́gá ọ̀gá ni máa ń sanwó lé ẹni àpọ́nlé làwọn kó wọn kàn máa bọ̀ kó kàn kó ẹrù rẹ̀ sínú ilé ní tiẹ̀ kó máa gbádùn lọ. láha hurriyatur ra'yi obìnrin àìjẹ́ ń pa ipe ńgbà tó ti jóbìnrin yẹn lágbájá lọ gbọdọ̀ fẹ́ irọ́ o a fún ní freedom kó choose ẹni tó bá wù ú arábìnrin kan lébà níbà Muhammad sallam ó ní ọ̀nkùn ó fi òun fún ẹni tó òun nífẹ̀ẹ́ sí anábì ní ẹ lè pe ọkọ wá ọkọ sì dé síwọ ni wọ́n fún yàwó tipátipá ó ní ọ̀nkùn lọ́sàn ni kó wọn máa mú lọ inú rẹ̀ ó dùn sí ọ àbí ìyàwó ní òun ò fẹ́ràn yín anábì ní rúdì ìlàhù hadìkọta anábì ní sàdáàkì ti tí wo arábìnrin yìí tó gbà lọ́wọ́ ẹ̀ ní tipátipá òun dá a padà fún afa ẹ lè wáyà o arábìnrin wọ́n lọ lè wọ́kọ tó wọ̀ this is Islam àwọn àti olùgbọ́jọ́ obìnrin pé sóbìnrin lága inú ni àwọn alábàáwọ́kọ ọba jẹ́ bàbá àtìyẹ́ ọkànlẹ̀ adviser ah mo rí broda kan tó bá wù ọ́ tó bá ṣe kí ni tó bá wù ọ́ ìyáálé adviser ọmọ ẹ̀ ìgbà broda yìí wọ́n lóun fẹ́ràn ẹ̀ àmọ́ bóyá ó wù ẹ́ àmọ̀lẹ́wì ah, kété pé àpè ọjọ́ lọ́kọ́ nínú àpọ́nlé tọ́lọ̀ nsọ́fọ́ obìnrin ni anabi látún kahul albikiru atatosita adana wàlá sẹyibu atatosita amar àgbọ̀dọ̀ fọmọge lọ́kọ ní túláàsì àfikà gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ìpèsè owó àbí owó kọ́dà àwọn ẹni tó ti di adélébọ̀ tóun náà ti bí marimbi kan tóun náà bá fẹ́ lọ́kọ anabi ní ká pa á láṣẹ yìí pé máa lọlé lágbájá àkọ́kọ́ sọ fún pé sọ tẹ ọlọ́run nínú àpọ́nlé tọ́lọ̀ nsọ́ fún obìnrin ni. ahaba allahu wa amara zawjaha an yaqiyaha minan nar ọlọ́run fẹ́ràn obìnrin débi pé ó sọ fọ́kọ rẹ̀ pé kó máa gáìdì ẹ̀ kó máa wọ̀ náà ọlọ́run ní yá ayọ̀ amanu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo kú anfusakum wa ahlikum naro ẹ ṣọ́ ẹ̀mí ara yín nínú ná ẹ sì máa ṣọ́ àwọn ahàlù yín ìyàwó yín àtàwọn ọmọ yín ọ̀yẹ́ wàá bẹ̀rẹ̀ sí wo bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ọmọ bàjẹ́ o arábìnrin tó ń bá sọ ọ̀rẹ́ yẹn lọ́mọ púpọ̀ lẹ́sìn yóò kó bá o ẹ bó ṣe múra yẹn kọ̀dá o fìtínà ni o ọlọ́run wá sọ̀wọ́dọ̀ máa ṣe tọ́ máa sáfù rẹ̀ tí òfin ní wọ́ bó tí òfin ní wọ́ náà torí pọ́lọ́n fẹ́rẹ̀ suratu at-tahrim ayalẹ̀ ahabahala ọlọ́run nífẹ̀ẹ́ obìnrin fa amara zawji an ya'mura bisola ọlọ́run wa ní ìwọ ọkùnrin nínú iṣẹ́ tó gbà ó ní pé má wo obìnrin ìrànkọ́ mọ́ kẹrùn lásìkò nítorí pé ìfẹ́ kọ́ wọ̀ ọlọ́run bá ní sọfún anábì wa Ismail oníwàká náyà àmọ̀rò àhàlàwò bí sọlá nínú tá a pa anábì Ismail láṣẹ kọ́ máa ṣe ó ní pé kọ́ máa pa àwọn ìyàwó ẹ̀ láṣẹ kan kẹrùn lásìkò wọ̀zàká kí wọ́n sì máa tọrẹ ìyàwó rẹ̀ tó bá ya ahun àwọn obìnrin mi ya ahun kò ní fẹ́ ná òun ní dá ahun tìyàwó rẹ̀ ọ̀ràn ọ́ ìwọ wọn ni kọ́ ọmọ pa aláṣẹ kọ́ ọmọ ṣe kíni kọ́ ọmọ tọrẹ ọmọ wa sọ fún pẹ̀tọ̀ èló lẹ fílẹ̀ ń jí màlẹ́ ni alubára tọ́wálẹ̀ kan ìjẹ́ ní kankan fún ìyá alágbèjà tọ́wálẹ̀ kan tí wọ́n ní òsín kankan lé kílẹ̀ rí fún ẹ ń wo ó ń wo àwọn ọ̀rẹ́ rẹ̀ ran ó rí bí lágbèjà ṣe rí ni ọmọ pa aláṣẹ kọ́ ọmọ ṣe sàrà kọ́ ọmọ bá wọ ọ́nẹ́ àdébìnrin jọ kan ó parí yídì ọwọ́ lọ lè àníbi wá ni Bilal nso wọ́n fẹ́ lè ṣe wáàtí fún àwọn obìnrin yìí nígbà mọ́ lọ sókè sámà àwọn ni wọ́n pọ̀ nùnà jù ọkùnrin kọ̀ọ̀kan la rí mbẹ̀ àníbi ní ẹ tasa tasadaqna ẹ máa ṣe sàrà ọlọ́nkọ́ yín lé púpọ̀ kẹ́ ẹ má dọ́mọ náà ọkọ ma pa ìyàwó ẹ̀ láti kọ́ máa ṣe sàrà tó bá wọ zaka tẹ̀ kọ́ máa yọ zaka wa kana inda rabbi mardiya torí ẹ̀ láti yọnu sí Ismail ìtí ń ṣe nìyẹn ọlọ́wọ́ yọnu sí wọn náà tó ti ń ṣe bẹ́ẹ̀ kọ́ máa protect ẹrú ọlọ́run lóbìnrin kọ́ máa bá dọ́mọ aná suratul Maryam aya fifty five akaram allah wa latafa biha ayam alhaid wa nifas ọlọ́run fẹ́ràn obìnrin débi pé tí n bá ń ṣe haidọ̀ lọ́wọ́ ọlọ́run ń bùn nírun ọlọ́run ní kọ́ fà wẹ́lẹ̀ kọ́ padà wá san padà nítorí lásìkò yẹn aláàárẹ̀ ni àsìkò tóbìnrin bá ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ lọ́wọ́ gbogbo oorun tí ń ń ba lérí ẹ̀jẹ̀ yẹn forty days ni o àbí wálẹ̀ kò tó bẹ́ẹ̀ náà ni ọlọ́mbùn sọlọ́mbùn ọrùn rí sọlọ́mbùn wọn nínú rí ìtọ́lọ́wọ́n fi bùhá rùn ọlọ́mọdé á ti mà á alákọ̀ọ́kọ́ ni kéèyàn jáde láyé ẹ̀hẹ̀n àbọ̀fẹ́ kú sà ẹlẹ́ẹ̀kejì òun ni kéèyàn wọn máa ti ń lọ mọ́ kí ọpọlọ wọn má ṣiṣẹ́ mọ́ ọlọ́mọṣẹ́ sọ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ ẹni tá a fi bọkùnrin rùn nù ipe lásìkò yìí má kẹrùn àwọn tó bá ti máa ti ń lọ tó sì ti kú ó kírun o àmọ́ obìnrin yóò máa jàmàlà àti sẹ́móni forty days inú Ramadan ọgbọ̀n Ramadan wọ́n máa jẹun lọ́ntì ẹni aníjọ́ tó ń bá rí wọ́n sàn tó àwa ni wọ́n fún nígbà láàyè ara fi Ọlọ́run fáwọn obìnrin bọ́lá bá ní ká máa gbà lásìkò tá a wí iná kí ni wọ́n fẹ́ ṣe Ọlọ́run fẹ́ràn obìnrin wọn pàtàkì wọn wọ́n wá san àwẹ̀ padà irun ni wọn ò ní san padà Ọlọ́run pọ́n wọlé akaramaha filhamul tóbìnrin bá ní oyún obìnrin tó lóyún ọ̀rẹ́ ni àláfíà rò pé ọlọ́run bá ní kí ó fi àwẹ̀ lẹ̀ ọmọ káàna mi ń kọ́ mọ́rí dá ọwọ́lá sáfàrin fa ìdàtọ̀ mi ní ayé àmì ọkàr ramadan náà kọ́lọ́ mọ́tà àjọyọ̀ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa allahumma balighna ramadan allahumma balighna ramadan wa yassir qiyamahu wa siyama wa amalahu wa sadaqatiha anta ala dhalika qadirun ọlọ́ mọ́tà fi asúnà àwọn tí ó gbà ẹ̀yọ́ máa yá kó kí ní ìjòkó lẹ̀ tí ó bá rí kí ń jòkó ibi ó ti fẹ́ gbẹ́rẹ̀ lélẹ̀ pẹ̀lú ikùn rẹ̀ tọyọ náà kọ́ mọ sí kíni kọ́ mọ kí ń bẹ̀ nínú àpọ́nlé ọlọ́wọ́n ọba ní fóbìnrin yóò san àwẹ̀ padà mọ́ kò ní san yóò san àwẹ̀ padà tó bá lóyún yóò sì san ìrun tó jẹ yóò wá kí bó bá ṣe rọ̀ ọlọ́run amada zawjaha ijibariya yusna ilayha ọlọ́run pọ̀ ọkùnrin láṣẹ yìí pé ti fẹ́ yàwó wọlé sọ kì í ṣe ń ta fẹ́ dandan ọlọ́ni wa ashiruhunna bil ma'ruf arábìnrin yẹn ọlọ́ni máa bá lò dáadáa dáná máa ní kéèyàn máa bá yẹn lò dáadáa ṣé ipò onítọ̀hún kéré lọ́dọ̀ ọlọ́run kò kéré ìbò ń lọ dáa ó sì mọ́rùwà tí máa ń wù obìnrin mi ò pè mí lásán ní máa ń bínú ò pè tó ọ wàá ṣẹ̀tì aláàmù rẹ láwọn àsìkò tó ọmọ sí kínní tí wọ́n mọ̀ ọ́n létí láti pè é nítorí tí wọ́n ń ju àwọn lójú oyè nígbà míì olè mọ́jà àwọn ọkùnrin lójú nítawọn máa ń kà sí àwọn lè mọ́ kà sí nítawọn nítawọn ń kà sí àwọn lè mọ́ kà sí gbogbo tó bá ti jẹ gbogbo tó bá ti jẹ ìdùnnú fún ọlọ́run bá ní ọ̀rọ̀ yẹn ni kọ́ ọmọ sí dáadáa sí ọlọ́run bá ní fa ń tún mú un bẹ́ẹ̀ bá wá kórìíra wọn èyí ó kórìíra ìyàwó mi pé ah ah rú àdáwò lòun wá tá mú un lọlé àná ilé ta ló júwèé ilé wọn fún un náà ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ bá wá kórìíra wọn ẹ má torí pé ẹ kórìíra wọn yẹn kẹ wá lé wọn jáde Allah ó ní fàásà àǹtẹkẹràwù ṣẹyà ẹ lè kórìíra nǹkan kan lára ẹ tí ń bí inú ẹ lè kórìíra nǹkan kan ẹ fẹ́ kó wà ní akàtà yín ẹlòmíì tá a bá bí ń sìnkú ẹ dákun ìyàwó rẹ oyè bó o ni aditẹ́balẹ̀ bá ń bẹ lọ́hùn kí n má ba nílé kó fọwọ́ ara rẹ̀ kẹ́rù rẹ̀ bó ń lọ wàláhì ìbádùn mọ́ mi. aláàánú bó ṣe kórìíra rẹ̀ débi tó kórìíra rẹ̀ tó ń dàn ọlọ́run nígbà míì ẹ kórìíra nǹkan bẹ́ẹ̀ wọ̀yẹ̀jẹ̀ alúlọ́hùn fi hìn kọ ìrọ̀hún kẹsìn ọlọ́run sì fi oore sáré ẹ ní rí oore yẹn ntí ọ̀dà alẹ́ lára rẹ̀ suratu anisa aya nineteen ọ̀kan náà àwọn ẹni ó ní bóòlù yẹn ṣe kórira nǹkan tó rẹ̀ wà ń ó ní la'allalaha an yarzuqaka minha awladan salihin ó ní wàláhi bí ṣe ń dà ọ́ láàmú yẹn náà máa fara mọ́ ó lè jẹ́ pé àwọn ọmọ tọ́lọ́wọ́n ọba padà mú jáde ní ara rẹ̀ àwọn ọmọ tí ó gbé ògo rẹ̀ ga àwọn ọmọ tí ó jẹ́ èèyàn ńlá àwọn ọmọ tí ó jẹ́ elérére ni tí ó dọ̀wọ́ alẹ́ tó mọ̀ pé ah ọlọ́run lọ́mọ ní lágbájọ́ arábìnrin yìí ẹ eh, mọ̀mọ̀tì bẹ́ẹ̀ sọ fún kọ́ ṣe oyún yìí torí wàhálà pọ̀ngbà yẹn gan ọmọ yẹn ló wá dọmọ eléré yìí tó di ọmọ tí ìlú máa ká tó dọmọ eléré káàkiri gbogbo ayé wọn lọ́wọ́ bá máa ń fi oore síbẹ̀ tẹ́yìn bá ṣe falada fóbìnrin anabi ńlá yà forúkọ mọ́mìnà mọ́mìnà olùgbàgbọ́ òdodo lọ́kùnrin má kórìíra arábìnrin tó wà nílé o nkẹrẹ hamina holikon kọ́dà bí wà kán bá ń dùn nínú àwọn àwa rẹ̀ lọ́dí hamina ahar máa wò yìí tọ́ da tí máa ń ṣe bó sọ bẹ̀ lásán ní máa ń fètí máa ń dùn máa wò ó máa la bó ṣe bẹ́ẹ̀dì lásán ní máa ń tẹ́ lóòótọ́ kèékèé fẹ́ rálejò àmọ́ máa ń tẹ́ bẹ́ẹ̀dì máa wo bẹ́ẹ̀dì tí bẹ́ẹ̀dì máa wò ó bó ṣe wà yẹn ó yẹ ìmọ̀ pọ́n lẹ́rìn náà ni àmọ́ bó ṣe wà yẹn náà ahun ni ẹ̀yin máa wò yìí tọ́ da náà máa fi pa yìí tí ó da rẹ́ Allah ọlọ́run kún ó pin ọpọ́n alẹ́ débi pé níjọ́ wọn máa ń jogún wọn bí wọn máa ń jogún bàtà àtàsọ ni nígbẹ̀sìn wá dé ẹ̀sìn ni kẹ́nìkan máa sùpò arábìnrin kan yìí ṣe ẹni tí a wà pé ń pé bàtà fàbúrò tẹ pín fìlà fún ẹni kí ìyá aṣídì kọ́ kóun náà kó ṣe kí ni kọ́ máa tẹ̀lé bàtà lọ́dọ̀ ẹ̀ ọmọ ya ìpètò ẹni kí ìyá kàfílà ẹlòhùn àti fìlà yìí ni wọ́n jọ ń lọ́dọ̀ Gàzálì ẹ pé fìlà ò ní choice yìí ń lọ náà ni òun náà ní choice ń lọ ni nínú rori kèfèrí ọlọ́run bá aláwa ní a ya ayyuhal ladhina amanu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo la yahillu lakum an tarithu nisaa kariha èmi ò ṣẹlẹ̀ tọ́ fún yín kẹ́ ẹ máa súpọ̀ obìnrin ní túláàsì láì ṣe pé wù láti fẹ́ yín chapter four verse nineteen ṣẹ́ni pé ńlẹ̀ yorùbá ẹ̀sìn wa ọwọ́ díẹ̀ ẹ̀ẹ́dì tí wọ́n máa jà à kan lọ́wọ́ ń tí ọkọ kú náà jẹ́ máa dájọ́ ṣe alukọ yìí náà ni ọkọ wa jáde láyé bàbá ọkọ wa ní àbí tí ìyàwó yẹn bá fẹ́ kanú àwọn ọmọ àwọn àbínú àwọn ẹ̀gbọ́n ọkọ irú lórí wo lè ló bá bẹ̀rẹ̀ wàhálà jẹ́ máa a sì lẹ́nu ẹ̀ báyìí kọ́ ló jẹ́ alójútu ẹ̀ alóbi dá sí kankan ọ̀yá wọn bàbá yẹn wá ń sọ pé tí ó bá sì ti fẹ́ nìkan nú ẹbí àwọn òun gbọ́ ọmọ yẹn lọ́wọ́ ọmọ tí ọmọ òun bí òun gbà lọ́wọ́ arábìnrin yẹn òun filẹ̀ kolobo wọn àjọ ń díragì ẹ jẹma wọn àjọ ń díragì ẹ wọ wàhálà ń jẹma nígbà tí ó sàgbọ́ yìí arábìnrin padà tí wàá má rí ọwọ́ fẹ́ lómi náà wàhálà yóò kò dópin kọ́ńtàbà ń gbọ́mọ ni bàbá ní kọ́ńtàbà ń gbọ́mọ tọ́mọ bá lọ lè lo ní ọ̀dọ̀ bàbá ọkọ rẹ̀ tàná ọmọ wa máa sọ àwọn ọmọ tí ń lọ́dọ̀ yá ẹ̀ yóò wa máa ka gbogbo ọ̀ràn fíìmù tí wọ́n ti wò ya akáwọ́ lérí pé a ah, àdánwò dé alámọ̀sá bá ní sọ̀rọ̀ wọn lọ́rùn àti tiwa náà ayé jẹ́ obìnrin pa o òsì tí ń o afẹ́ràn lọ ẹ gbàgbé o tí ọba wù ò lè fẹ́ yín kìí jogún tẹ́lẹ̀ wọ́n máa ń pín òun náà wọ́n máa ń pín wọ́n bá fi àdá àti ọkọ bàbá tó kú wọ́n fi lélẹ̀ wọ́n sì fọ obìnrin kan tì í gbẹ́tọ̀ ẹ bá ti lo àdá ẹ máa lò náà ẹ máa fọ roko àwọn ilé ọmọ bímọ fún yín òun gan fún rẹ ò ní jẹ nǹkan kan nínú ogún òun gan ọ̀kan nínú ogún ni nígbà tí Islam dé Islam ní kò rí bẹ́ẹ̀ Islam ní yusikumullahu fi awladikum lidhakari mithla hadhil unthayyin ẹ fún àwọn obìnrin lógún títí wọn tó bá jẹ́ ìyá òkú ẹ fún lógún ẹ̀ tó bá jẹ́ ìyàwó òkú ẹ fún lógún ẹ̀ tó bá jẹ́ àbúrò òkú lóbìnrin tó kú bá kàn ẹ fún lógún ẹ̀ amantẹ máa fún obìnrin méjì ní kẹrìmọ́ fọkùnrin kan àwọn kan tó wọlé níbí yìí náà àwọn òyìnbó tọ́rọ̀ òye àtàwọn tí ń mùsùlùmí aṣebí mùsùlùmí wọ́n ní ìsìlámù ṣàbòsí ó ní kán fún obìnrin ní oyin tí wọ́n fún obìnrin méjì ní kán fọkùnrin kan ilé wa ní Quran four ayah eleven àwọn àlùfáà ní ọ̀rọ̀ ní òye ìbọ̀rọ̀ bá yé ni kọ́lọ́ gbé ètò kalẹ̀ kọ́ máa sọ pé ètò ọlọ́wọ́n ọba kódà wọ́n ní òun ní kọ́lọ̀ lè kéwú kó sì súnmọ́ àwọn àfà wọ́n ní ọkùnrin gbọ́dọ̀ gbàdú obìnrin lọ nítorí pé ọkùnrin ni dáúdù ẹ mọ̀ dáńpé dáúdù lẹ́yìn ọba òun ní ọmọ sanwó nípa lọ òun ní ọmọ mẹ́ntẹ́nì lé ọkùnrin ní ọmọ mójútó gbogbo pọ́pátì bàbá rẹ̀ fílẹ̀ òun náà tún níyàwó lọ́mọ ó tún ní wagons ìyá àti bàbá ń bẹ lókè wọ́n ní ìnáwó ọkùnrin pọ̀ ju tóbìnrin lọ ẹ̀rọ obìnrin yẹn tó bá ti jẹ ìtọ́wọ́n ní ọjẹ́ ń bí kí tó lè jẹ́ nílé ọkọ rẹ̀ àbí kò ní jẹ́ nílé ọkọ rẹ̀ tí ń lọ ọlọ́run ti fún ti kálukú ní kálukú àtọ́ aláhùn oríyà ọlọ́run bá fún obìnrin ní oríyà freedom láti kí ọwọ́ bọ dúkìá rẹ̀ kì í ṣe pé ọkọ ní ọmọ sọ fún pé ọgbọ́n ṣe sàárà ju ten thousand nínú owó rẹ lọ ọ̀hún olólùwẹ̀ ẹ̀ owó tóbìnrin bá ní bóyá ojogún ẹ̀ ní àbówóṣẹ́ rẹ̀ kò yí ṣe túláàsì ní kọ́sẹ̀ máa gbàṣẹ́ lọ́dọ̀ ẹnìkan kó tó dánáwó ẹ̀ kìí ṣe ẹrú ọlọ́ni wa akimuna sọlá ẹ̀yin obìnrin ẹ̀ máa kírun wá àti iná zaka ẹ̀ máa ṣe sàrà nu owó yín òun ló ní nǹkan ẹ̀ obìnrin mi máa kọ́lé lóòótọ́ ó lẹ́tọ̀ọ́ láti kọ́lé lọ́ba lówó lọ́wọ́ ilé kìí ṣe tó láti ní ká gbé bẹ́ẹ̀ ó lè já kọ́tà ó lè já àbí táfi rẹ́ǹtì bọ̀tẹ̀ yìí tí wọ́n ṣe tí ọ̀dà ni pé kò níjọ́ kọ́ mọ̀ wọ́n ti sọ fún nílé wọn pé má jẹ́ ọmọ tọ́ba ti ma kò ní sanwó oúnjẹ máa o kò sì ní sanwó skul máa o bẹ́ẹ̀ làwọn ọkùnrin mi sì di bẹ́ẹ̀ ló tọ́ ibi ìbọn náà ti rówó owó náà sàn yín ni mo fẹ́ ra nǹkan báyìí mo fẹ́ ra nǹkan báyìí àni ẹ̀ ìbọn ń tàn mí ni ìbówó tó fèrè àmì lọ́wọ́ rẹ̀ àwọn àlùfáà ìsìn wọn ni obìnrin lówó lọ́wọ́ òpin kọ́ ọmọ sí ojúṣe rẹ̀ bí ìyàwó rẹ̀ bá ń gba ten million lóṣù ọ̀ gbọ́dọ̀ mọ́ fún two five owó ọbẹ̀ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ mọ́ fún two five owó ọbẹ̀ rẹ̀ bọ́ọ̀ bá ti fún two five olówó bẹ́ẹ̀ tó wàá ń sọ pé kọ́ máa lọ ní owó rẹ̀ oyè oyè sọkùnrin gidi nù ọlọ́run pọ́n obìnrin lé ọpọ́n wọn lé débi pé bọ́dì wọn èsè ntẹ́nìkan ọkàn máa wò gbígbà tí ń wo fíìmù ọlọ́run pọ́n obìnrin lé débi pé ẹnìkan ọ̀kan ní jí láàárọ̀ oyè kọ́mọ wa wo irun eré ẹ̀ gbígbà tí ń wo fíìmù ọlọ́run pọ́n obìnrin lé débi pé ẹnìkan ọ̀kan ní máa lọ ọkàn máa dé pàlàpàlà yẹn ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pọ́n obìnrin débi pé kọ́dà àfẹ́kẹ́ rí kìkísẹ̀ jama mùsùlùmí àpọ́nlé ni jama níta àbábò ní ìbá ńlá pọ́nlé níta àbábò kò lílá pọ́nlé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ẹlòmínú wá ń sìn ẹ kò sí yàtọ̀ láàrin àwọn táwọn wo fíìmù eré tẹlifíṣàn àtàwọn táwọn wo fíìmù ìyàwó ẹ ládùúgbò gbogbo táwọn eré tẹlifíṣàn wọn rí ara ìyàwó ẹ tẹ́ máa fi ṣe ìgbádùn ojú ya ayọ̀ nabi eré nabi kúlẹ̀ aṣọ́wájìká ló sọ fáwọn ìyàwó rẹ̀ wọ́n bá náà ti kà àtàwọn ọmọ rẹ̀ obìnrin wọ́n ní sáà ìlú mọ́mí nínú àti ìyàwó olùgbàgbọ́ dodo yúdi nínú alẹ́ hinna mi jẹ̀lá bíbí hin tí wọ́n ti ń jáde kún lé ọkọ wọn kí wọ́n máa lo jẹ̀lbáb láti fi kọ́fà ẹ̀ṣọ́ wọn káwọn ìyàwó máa wo fíìmù. alájì tọrọ òye yóò tọ́ sọ fún ìyàwó ẹ̀ pé o mo fẹ́ tọ́ bá yọ sáà ní àwọn ọ̀rẹ́ mi mo fẹ́ ká pé wọ́n náà fáìn wọ́n fẹ́ kọ́ ká mọ̀ pé wọ́n beautiful shamin masha allah ìpè ah, ah àwọn ọ̀lẹ́jì rí ìyàwó à ah, ìyàwó ń gbà tọ́jọ́ ságbó ah, eh, ah, pé èèyàn dé èèyàn kọ́ ẹranko ni. aláàánú kò bó nǹkan wọ́n wá ní kọ́ bá bò ó yẹn lọ́ọ́ máa fi jẹ́ èèyàn ọlọ́run pọ́n ọwọ́ yẹ̀yẹ́ ara rẹ̀ yudina alehinna min jalabibihin ọlọ́run kan máa lo jalibabu wọn Quran thirty three verse fifty nine kọ́dà lára privacy tọ́lọ̀ ń fún àwọn obìnrin ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam ọlọ́run mọ́tà jẹ́ àmọ́ pàtàkì wọn ọlọ́run bá ní báyìí dá sáálì tó mọ̀hún nàmọ́tà tẹ́ bá béèrè nǹkan lọ́wọ́ àwọn obìnrin tó wà nínú ilé anídìí kankan o anídìí kankan o ẹ fún yọ o ẹ fún wa lábọ́ ẹ fún wa lómi fásitì alohun nami wàrà ìjàb lẹ́yìn kọ́tìnì kẹ́tì máa béèrè o lókùnbàtà yìí bá ṣe ẹlẹ́tọ̀ wọn kí ló láwọn fẹ́ ká máa ṣe ọlọ́wọ́n fẹ́ ká máa wo fíìmù tá a sanwó fún. fas'aluhunna min wara'i hijab lẹ́yìn gàgá ni ẹ ti máa béèrè tẹ́ béèrè àwọn ìyá àwọn ọba lọ́wọ́ àánú lẹ́yẹ wọ́n yẹ sọ àwọn asa àmọ́ sa ni ó pé ẹ wọlé ẹ wọlé irú ẹ̀sìn wọlé ń gbà yẹn ẹ wọlé látàárọ̀ ẹ wọlé ẹ wo tó lọ ń wí ẹ wo tó ń wí mọ́tò tá a fi tapolibo àbí àtẹ̀yìntà sílẹ̀ èwo ní ọ̀kọ̀ọ̀kọ̀ sá privacy obìnrin ọlọ́run ṣe àpọ́nlé wọn ayẹlẹ́ wà nù Quran thirty three verse fifty three akramahallah ọlọ́run pọ́n wọn lé wa harrama al-ikhtilat ọlọ́run ọ̀fọ̀ bíi di kọ́ màmá máa lọ láàrin obìnrin kọ́ máa fẹ̀gbẹ́ gbá wọn tí wọ́n lè fẹ̀gbẹ́ gbẹ́ ìyàwó gọ́fúnà àbí ìyàwó president àbí ìyàwó senator ìyàwó rẹ alápọ̀nlé ni Allah protected débi pé ọkọ̀ jẹ́ nìkan tí ọkàn máa lọ táwọn èèyàn máa fi ara gba tẹ́bá wà ní haram àwọn tẹ́bá lọ mọ́kàrí tí wọ́n ṣe tawaf ìyàwó larubawa àti larubawa tí wọ́n bá ń jọ ṣe tawaf bó ni wọ́n máa ń ṣe jama bí ó ṣe ni bí ó ṣe sọ wẹ́ni yóò gbé ìyàwó rẹ̀ sáyà báyìí yóò wá gbé ọwọ́ rẹ̀ sẹ́pọ̀ tán àtàkóòsì yóò fi gáìdì ẹ̀ yóò máa ní huruma huruma ẹ̀fọn tó pè ní huruma huruma àpọ́nlé ní mbọ̀yìí ẹ má kọlù àpọ́nlére àpọ́nlé mọ̀ ẹ má kọlù huruma huruma àwọn tọrọ yẹ wọn ni àà ah, èsì ah, wọn fẹ́ràn obìnrin báyìí àwọn ọlọ́run sì yé nítorí pé táwọn afárá gbọ́ obìnrin àbùkù ní fún lóbi gbogbo kìí ṣe gbogbo sísà lè bọ́ sáà ní ọjà tí wọ́n máa gbé àbáyọ lambalamba káàkiri àní ọjà tí wọ́n máa kọlu àwọn ọkùnrin sọ́rí sà sọ́rí mà anabi muhammad sallallahu alaihi wa sallam wọn ti wọn bá salama tata bá kẹrun tán anabi wa jòkó lẹ umu salama olóhùn máa ń tọkọ òun torí ẹ jòkó lẹ nítorí ẹ jòkó lẹ ni pé ó fẹ́ kí àwọn obìnrin tó wà ní mọ́sìkì kan ṣe kí ni kí wọ́n kọ́ jáde kó wọn àtàwọn ọkùnrin tó kù kan tó wá jáde wọ́n ìyàwó rẹ̀ sáàrin àwọn kìnìún oníṣiṣẹ́ oṣù mẹ́ àwọn kìnìún oníwàá jòkó lẹ́ńtẹ́ láàrin wọn wọ́n mọ̀ wá dẹ́fẹ̀ẹ́ wọ́n máa wá dẹ́fẹ̀ alọ airport ńjọ́ kan àwọn obìnrin tá láwọn ń ṣe custom àwọn orin tí wọ́n máa ń play lérí rédíò yẹn wọ́n sàn ń play orin yẹn àwọn fẹ́ gbọ́jà mo fẹ́ gbọ́jà mi ti ń tà náà bá ní iye báyìí mo ní ẹdí mi náà yọjú bóyá bọ́lá bá ní ẹrú rúgbọ̀n ẹ lè tijú mi àfi wọn nǹkan jẹ ni náà bá ní kálọ̀dọ̀gá yẹn pé òun ló lè sáyìn ìwé yẹn pé bàtà sílẹ̀kùn báyìí tá a kan lẹ̀kùn arábìnrin yẹn ìyàwó ìyàwó ni yín sì ń jó níwájú àwọn ọkùnrin mẹ́rin wọ́n wá ń wo báyìí wọ́n ń jó láàrin wọn wọ́n ní iṣẹ́ ọ́fíìsì tán wínà àdáwò ńlá àwọn afá ni obìnrin alápọ̀nlé ni ìwọ ló ti wá sọ fún ìyàwó rẹ pé kó máa ṣèkì àwọn ọ̀rẹ́ ẹ pé this is my my my friend ọ̀ya ẹ ṣèkì ẹ kí lọ́nà bá náwó sí ah, àgọ́ níjẹ́ bẹ́ẹ̀ o kìí sọ́lájú o ọkùnrin rẹ lé ọyí ẹ̀yẹ rẹ ni tọ́ba sọ fún lárúbáwá pé tọ́ba sọ fún lárúbáwá pé ìyàwó yín kọ́ n tó béèrè ni pé àwọn fámìlì ń kọ́ tọ́ba ilé sọ fún lárúbáwá pé ìyàwó rẹ̀ ń kọ́ yóò ní kí lọ́kàn pẹ̀lú ẹ̀ kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú títí ẹ̀. <laughs> tọ́ba làwọn fámìlì nǹkan ọ̀rẹ́ rẹ̀ ò free àmọ́ kọ́ ọ sọ pé ìyàwó yín kọ́ yẹ wà ní kí n tiẹ̀ pẹ̀lú ẹ̀ níbi wọ́n ṣe ọ̀wọ̀ fóbìnrin dé jama ẹ wà ní lọ́rọ́báwá àtìyàwó rẹ̀ wà ní pálọ̀ àbí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àlejò wa dé ṣàgbéyàwó bọ̀ sínú ilé ọwọ́ àgbàgbé àti kó rẹ̀ kọ̀ọ̀dá ti kó lárúbáwá sì ní ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ̀ mẹ́ẹ̀ ti wọlé ẹ̀ mẹ́ẹ̀ wọlé yọ wá kó bàtà yọ wá kó lọ́nu yàrá fún tọ́ba adékọ́ sọ fún arábìnrin yẹn pé bó o ṣe lọ kó bàtà ẹ lọ́wọ́ o ó ti yé arábìnrin yẹn ni ọ̀wá rántí kó àbí kọ́ ọ gbàgbé tálejò yẹn bá lọ tán yọ wá pè é ipò sórí pọ́ńfì tí nàní ọ ọ fẹ́ káwọn àlejò ọkùnrin mi kàn máa ma ṣáìsì ẹsẹ̀ rẹ àbí. sáìsì ẹsẹ̀ rẹ pé ah ó mú yẹ àti sáìsì ni ìtọ́jú obìnrin ló débẹ̀ jàmá mùsùlùmí tẹ́lẹ̀ mi rí bàtà obìnrin tí ìdí òní máa ní ṣe mọ́ bàtà lásán kìí tí ìrú obìnrin lọ́wọ́ ìtọ́lọ̀ ń bá pánlé ẹni tí ò bá pánlé kò lè jẹ́yìn àpánlé lọ́dọ̀ ọlọ́ àwọn afá ni nígbà ọlọ́run pọ́n obìnrin lé tán ọlọ́run wá sílé wọ̀ pé ẹ máa ṣe dáadáa sí wọn ànábì wá sí ilé wọ̀ pé ẹ gbọ́dọ̀ lù wọ́n o. nàbà Muhammad sallallahu alayhi wa sallam. anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni láàyè jìlídù àdókùn mọ̀ràtà o ẹnì kan gbọ́dọ̀ fún yàwó rẹ̀ ńbúlálà o ẹ gbọ́dọ̀ na yàwó rẹ̀ lẹ́gbàá o ẹnì kan gbọ́dọ̀ fún yàwó rẹ̀ lẹ́gbàá o jálídà tàlà abudi jalidatal abdi bí ìgbà tí èèyàn bá ń lu ẹrú anabi ní ẹnìkan ò gbọ́dọ̀ máa lu ìyàwó rẹ̀ bí ìgbà tí máa ń lu ọmọ ọ̀dọ̀ fáyì fáyì ah umu atabu ni o abu efilẹ dákun kò ní gbọ́dọ̀ fáyì kìí sáàlù súnà nǹkan farajọ wọn ni anabi lẹ́nìkan nu yín ò gbọ́dọ̀ jí láàárọ̀ kọ́ wá ní tó kù ni pé òun lu ìyàwó òun ọwọ́ alùpùpù àti lu ẹrú fún mọ̀ ìdọ́jì ọ̀ha anábì ló tó bẹ̀ kọ́ dalẹ́ kó tó ní kọ́ ọmọ bọ̀lẹ́rì bẹ́ẹ̀ di anábì ló tó bẹ̀ ọba jẹ́ nítorí ẹ̀ pé ó bẹ̀ nígbà náà bí n tó àlá kọ́ wa ni pé ẹ má náyàwó nítorí pé òun náà nẹ́ni kejì yín ìnáma nìsa òṣàkọ́ ìkùrìjàl àlẹ́ nìkẹ́ obìnrin náà wa àjọ pílánì ayé ni àjọ pílánì ọ̀run ni àwọn ni ó tọ́jú ọmọ wa àwọn ni ó fọṣọ fún wa Umar burúkú àtọ́bù wa nulẹ̀ ńjọ́ kan ẹnìkan ló fẹjọ́ ìyàwó ẹ̀sùn lọ́ba ń gbọ́ ariwo tí àfa àti ìyàwó náà táwọn náà ń pariwo nulẹ̀ lọ́ba padà ń tiẹ̀ wọ́n mọ̀ ọdún máa bọ̀ máa bọ̀ máa bọ̀ èwo ló dé ọlẹ́dẹ̀ ìyàwó mi wọ́n fẹ́ fi sùn yín wọ́n wá rí i pé níta ń bá yí iná lẹ́yìn náà ń ṣe ni lẹ́yìn náà ń yí lọ́wọ́ ni wọ́n mọ̀ ọdún ẹ̀ wọ́n ṣàṣe jù kò séyí tí ó ṣàṣe jù nù wọn bọ́lọ̀ ń ṣe dá wọn nù àwa aláṣẹ sòrò aláṣẹ jù ni wọn owó òpin gbàmí arábìnrin yìí kí ló tún fẹ́ kí n ṣe fún ọ báyìí kí ló tún fẹ́ sórí àṣejù gan ara àdámọ́ wọn ni wọ́n wá ṣe sùúrù fún wọn Umaru wa ń sọ pé arákùnrin bóòlù àṣẹ ní ṣe sùúrù àwọn ni wọ́n ń lóyún fáwọn ọmọ wa tá n bí àwọn ni wọ́n ń ru àwọn ọmọ wa sínú fóṣù mẹ́sàn àwọn obìnrin yìí ni wọ́n ń dáná yára ní kitchen lójoojúmọ́ àwọn obìnrin yìí àwọn ni wọ́n ń bímọ fún wa lásìkò ṣòro àwọn náà ni wọ́n fọmọ lọ́yàn fún ọdún méjì àbọ̀ mẹ́ta àwọn náà ni wọ́n fọṣọ wa àwọn náà ni wọ́n ń tọ́jú ilé wa àwọn náà là ń fọ̀rọ̀ ọ lọ kí ló dé tà ní ṣe sòrò ọlọ́run pọ́n obìnrin lé débi pé ó fi àwọn ọkùnrin ṣe òpó múléró ẹ̀mọ̀ tán pè lópò òpó múléró yìí ni òní jẹ́ kí lé mì obìnrin gangan nílé ìwọ lòpó rẹ̀ ta ló ń sáfù ọ̀ ń sáfù obìnrin ni ọmọ wa fi wojú rere ọlọ́run ọ máa ná nínú owó tí wọn nìkan dá ṣiṣẹ́ ọ máa kó lé lọ́wọ́ tó wọn máa ná àdìjálù kọ wàmúna alẹ́ nìsa ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wọn nínú àánú ọlọ́run ọba fáwọn obìnrin òun náà ni pé ọlọ́run ọba ọ̀fẹ́ fún gbogbo àwọn tí wọ́n bá ní agbára kí wọ́n má níyàwó kan ẹ̀gbọ́n àrùn yẹn ọlọ́run ọba ọ̀fẹ́ fáwọn tó bá lágbára kí wọ́n má níyàwó kan nítorí pé wọ́n pọ̀ nítorí pé wọ́n ṣe kí ni wọ́n pọ̀ nígbà tí mo ka ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwọn afáwa ọ̀rọ̀ tí n sọ yìí ẹ̀yin umahat wàláhi mo ka lọ́dọ̀ àwọn afáwa wàláhi tàláhi àárọ̀ yìí náà mo kọ́ lọ́dọ̀ àwọn afáwa kẹ́ mọ̀ pé àbótólé wàláhi tàláhi wàláhi tàláhi àárọ̀ yìí ni mo kọ́ lọ́dọ̀ àwọn afáwa àwọn afáwa sì ní àwọn ni wọ́n tẹ̀lé àwọn tó tẹ̀lé tó tẹ̀lé àwọn sàhábà wọ́n ní nínú àánú ọlọ́run ọba fóbìnrin òun ni pé ọlọ́run ọba fẹ́ káwọ ọkùnrin ká má ní ẹyọ ọ̀kan tá a bá lágbára kí wọ́n má bàa máa sọ́fà nítorí pé afẹ́ akọ production wọn àwọn lọ́pọ̀jù ànábì nínú àmì tọ́lọ́run ṣe fáwọn ọjọ́ mi páwọn obìnrin wọn lọ́pọ̀jù wọ́n nígbà míì yóò tún máa jẹ́ àánú fóbìnrin tọ́rẹ̀ tí wọ́n fẹ́ lé jáde ọlọ́run ni ẹ má lé jáde o pẹ̀lú ààrẹ rẹ̀ àdánwò lọ́ba ẹ mi kẹjọ máa tọ́jú ẹ̀ wọ́n nígbà míì arábìnrin yìí wọ́n lè fẹ́ ṣàbòsí fún bóyá nítorí pé kò bímọ ọlọ́wọ́n ni ẹ má ṣàbòsí fún o ẹ má ṣàbòsí fún obìnrin ọlápọ̀nlé o èmi ní ìfún lọ́mọ o ẹ fẹ́ lòmíì ọmọ bímọ rẹ fún ọ mọ lè jáde nínú àpọ́nlé tó lọ́n ṣe fún wọn ó lè jẹ́ arábìnrin yìí ó burú ó lé obìnrin ah, mi àní a ẹ̀dá kan bá ń bẹ lọ èmi náà máa pè ń da ẹ gbọ́dọ̀ rí tó pẹ́ dàkú ẹ ẹ ẹ bá níbẹ̀ lọ́hùn kí ẹsẹ̀ pé àwọn èèyàn ló ní ọ̀dà lásán o òun náà mọ̀ pé wọ́n ọkọ yóò wá rí test marriage láti gbàdá ti bẹ̀rẹ̀ life ọlọ́run wa ní àánú obìnrin yẹn bí ò sí da yẹn náà ọlọ́run bá ní má le fẹ́ ẹlòmíì le tí ó tún ṣe àánú ni jẹ̀mọ́ àánú ni àwọn obìnrin táwọn bá ń ronú ìrònú tí wọ́n tọ̀ wọ́n lè láàánú ipá wọn fẹ́ àmọ́ ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ nínú àánú ọlọ́run bá lérí obìnrin ọlọ́run bá òfin obìnrin lẹ̀ máa jẹ́ decoration afẹ́ta battery dry cell dry cell battery káwá yọ ọmọ obìnrin sí kó sì bọ́ra alẹ́ ń bẹ̀ jẹ́mọ́ afẹ́sẹ̀ pósítà káyẹ ọmọ obìnrin sí afẹ́sẹ̀ bánà afẹ́ta fóònù káwá kó fóònù láwọn ọmọ obìnrin lọ́wọ́ kó wá dúró lérí mọ́tò kó máa dúró awuzu bilahi mina shaitan rẹ ọlọmọdé alọmọ nù wọn wọn ní gbogbo àwọn tí wọn ń serú nǹkan bẹ́ẹ̀ ẹni Ọlọ́run bá pọnlé ni wọn ń segin ni wọn ń kàn lábùkù àwa ní káwọn obìnrin ọmọ jó ká máa wò wọn àwa ní káwọn obìnrin ọmọ gbá títì títì ìjọba iṣẹ́ agbá títì ìṣiṣẹ́ o kárábìnrin yẹn kẹ́ ẹ lé fi twenty thousand twenty five thousand dá lóko òwò kọ́ máa fi ta nǹkan ládùúgbò ó sì da ibi ojú títì tó lè jókòó sí lọ àwọn ìlànà sọ fún yaganjo ní ìta travel lọlọrin wàlá inú òkùnkùn kí ni aṣọ tí wọ́n máa ń wọ̀ ni kí ni security tó wà ń bẹ̀ tí máa ń taná yẹn ó ti bó à ń darí àṣùbà bọ̀ ni àwọn ní ìyá ìyá ìyá mọ́tò ní ń bọ̀ yìí mọ́tò rí mọ́tò ọmọ pé ìyá mẹ́ lọ́kàn wá pa lórí ten thousand naira obìnrin mùsùlùmí ṣiṣẹ́ kìí báwọn kóbìnrin mùsùlùmí kọ́ wá kó gbé ọ̀sán ọ̀sán nine hundred kó gbé rù àbí àtíkè àti májú oní five fifty kọ́mọ wá rè káàkiri àdúgbò kọ́mọ wá pé ìyàwó rẹ̀ ní lọ ah, ọ̀pọ̀n tọ́lọ̀ ń pọ́nlé ọ̀pọ̀n lé obìnrin tí bá ti ń kiri ẹ mọ̀ pé ẹ ti sínú aburú fún àbí tani ò lè àti ọlọ́sàn wọlé yóò lọ́wọ́ wọlé ẹ wá tọ̀sán fáwọn tó wà nulẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi lẹ́ni tí ayé bàjẹ́ ń sìn ibi àti ń gbé igbá àtẹ́lẹ̀ lérí lọ́fọ̀ ayé tó bàjẹ́ àwọn bọ́ìsì àwọn ọmọ rẹ̀ dáadáa táwọn ọ̀dà kama wọ́n bá wọn fi tẹ́ni àti wọ́n ti náírà tán wọ́n sì bọ́jú ọ̀la máa jẹ́ nìyẹn ẹ̀dá pọ̀ obìnrin lé wọlọ́n pan lé o afahukumul jahiliyati yabghun ọlọ́wọ́n bá ní àpọ́nlé tèmi rìn fáwọn obìnrin o ẹlẹ́ wa ní àṣà tiyín àbáwọn òyìnbó àwọn náà tún ní mẹ́tọ́dù tiwọn àwọn náà tún ní àpọ́nlé tiwọn náà àbí ètò tiwọn náà tí ní fóbìnrin ọlọ́wọ́n bá ní èyí tẹ́ bá tẹ̀lé nu méjèèjì afa hukumul jahiliyyati yabghun ṣé tàìmọ̀kànlẹ́ máa tẹ̀lé ni wa man ahsanu minallahi hukuma kò sí ìtọ́ da tó tọ́lọ́hún nìkan omi yòókì náà fáwọn tí wọ́n bá nílà ká inú yín tí wọ́n sì ní àmì dání lójú nípa ọlọ́wọ́n bá wa obìnrin èèyàn àpọ́nlé ni lọ́dọ̀ bá wa Allahumma aslih banatina ọlọ́wọ́n sábà wa tán àwọn ọmọ wa ṣe allahumma aslihi shabatina gbogbo àwọn ọmọbìnrin wa lóbìnrin tí wọ́n ti bàlágà ọlọ́mọba ní tọ́ wọn sọ́nà allahumma aslihi nisa'ana gbogbo àwọn ìyàwó wa ọlọ́mọba ní tọ́ wọn sọ́nà allahumma aslihi zawjatina allahumma aslihi ummahatina gbogbo àwọn ìyàwó wa àwọn ìyá wa ọlọ́mọsàbà ní sọ̀rọ̀ wọn rọrùn tó bá ti wá sàdúrà fáwọn obìnrin ọlọ́mọ yọ tiwa náà lẹ́ńbẹ́ o ọ̀yẹ̀ tó jẹ́ agbélẹ́tọ̀ yìí wá ni pé obìnrin gbọ́dọ̀ mọ pàtàkì ara káwọ ọkùnrin náà ká sì mọ pàtàkì obìnrin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa ẹ máa yá mi nínú ẹ̀sìn wa àwa tí meeting àwa tí wọ́n fún lẹ́tà láti Riyadu Salihin agunmẹ́lọ́ aago méjìlá àbí aago méjìlá ní meeting àwa tí àwọn ọmọ wa tí a ní meeting fún àwọn òbí àwọn ọmọ tí wọ́n wá Riyadu Salihin inshallah ta'ala twelve thirty inshallah ni meeting náà bẹ̀rẹ̀ inshallah ta'ala Allahu alam tàbá ní bèrè láàrin ìṣẹ́jú bí márùn-ún náà ẹ lọ.